إلا هو الرحمن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 فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة كل بدعة ضلالة وكل ضلالة في النار آه، أدعو قفوا الله وبا أترى صلاة النبي محمد صلى الله عليه وآله وسلم gbogbo àwọn ará ilé ànábì àwọn sàhábà rẹ̀ gbogbo ẹni tí ó ń tẹ̀lé ìlànà ànábì sallallahu alaihi wasallam tó fi jọjọ́ gbèǹde alkiyama abẹ́lẹ́wà kò fi kẹ́tí atọ́rọ̀ yìí kò fi kárí wọn. ètò àdéhùn yóò sọ̀rọ̀ ní òun náà ni ó tún bẹ̀rẹ̀ báyìí tó ṣe pé a ní Royal FM ní Ìlọrin ní ninety five dot one ní gbogbo àwọn ọjọ́ àwẹ̀ Ramadan báyìí. So akírawa káàbọ̀ sí orí ètò náà sọ ẹni tí ó ṣe ọ̀gbọ̀wọ́ ẹgbẹ́ tó sanwó ètò yìí abẹ́lọ́run kí ọlọ́run kó bá wa ṣán ní ẹ̀san olóore ọlọ́run kó dúró ti kó wà pẹ̀lú rẹ̀ kó fi sọ rẹ̀ sọ kó fi sọ gbogbo dúkìá rẹ̀ ọlọ́run kó wọlá ìjọ kan ṣoṣo rẹ̀. náà ọ̀rọ̀ tí a ń bá lọ ọ̀rọ̀ nípa ẹ̀tọ́ tí a gbọ́dọ̀ mọ̀ fún àwọn tó bá jẹ́ àfa ẹ̀sìn ẹ̀ríkà ti ṣàlàyé wípé dandan ni kí a fún àwọn tí wọ́n jẹ́ àfà ní ẹ̀tọ́ kódà hadith wà látọ̀dọ̀ anábì sallallahu alayhi wa sallam tí anábì sallallahu alayhi wa sallam ní àtọ̀dọ̀ àbí Musa al-Ash'ari olóńgbó látọ̀dọ̀ anábì anábì sọ pé inna min ijlalillah ikú ara inna min ijlalillah lára nǹkan tí ń jẹ́ pé èèyàn pàtàkì ọlọ́run ọba pé èèyàn pan ọlọ́run ọba lé èèyàn bùkátà ọlọ́run ọba ìkàràmù rí ṣe ìbà kí wọ́n máa ṣàpọ́nlé ẹni tó bá jẹ́ àgbàlagbà tó ti ewu lérí almuslim tó jẹ́ mùsùlùmí ẹ̀rí ara pé èèyàn pan ọlọ́run ọba lé ni tí wọ́n bá ń pan àgbàlagbà lé tó jẹ́ mùsùlùmí bákan náà wàhálà mílò kùrọ̀án kí wọ́n máa ṣàpọ́nlé ẹni tí ó ẹni pé ẹni tó ń jẹ́ àfààní ń jẹ́ báyẹn ẹni tó gbé kùránù lọ́wọ́ tó mọ̀ nípa alukùránù rẹ́yìrò lọ́rọ́lì sí ìtì ìṣàlàsì jù wàlẹ́lẹ́já sí àìnù sí ìṣe ẹni tó tó ń jẹ́ aláṣẹ ètò ẹ̀rọ̀báwọn anábì ti yàn fún wa ẹni pé àfà tẹ́ ṣe àpọ́nlé rẹ̀ oní kùránù tẹ́ pọ́nlé tẹ́ ṣe àpọ́nlé rẹ̀ rẹ́yìrò lọ́rọ́lì kò wọ́n lọ aláṣẹ jù àfáà tí ó ní kò sí tó wọn jẹ́ láti ju àfáànù àfáà tí ó máa sọ̀sọkúsọ tí ó sọ fún yín pé òun lè ba tìyàn jẹ́ òun lè fi òun ní kálàmù tóun lè fi dáyàn lẹ́kọ̀ọ́ ṣe kándúkándú irú àfààyàn alágáálí aláṣejù nírú àfààyàn láṣejù ni láṣejù ni kúrò tó dé ipò kan ipò tó yẹ pé áà ah, ipò yìí ga púpọ̀ wájú ọlọ́run irọ́ ni aláṣejù ni. bẹ́ẹ̀ náà aljasi àìnìkú àfà tó tó ta kété sọ́lọ́run ó lọ lé kéwú àmọ́ kò ní lo kéwú rẹ̀ rí kò ní kírun bọ̀rọ̀ kò ní kọ̀kọ́ kò ní kò ní kò ní ọmọ sí rán yánmọ ìyànmọ káàkiri tó tó yẹ pé aláṣẹ ètò àfà ni tó ẹni tí ó bá wá jẹ́ ẹni tí kìí ṣaláṣẹ ètò tó dúró déédéé irú ẹni yẹn ànábì tẹ bá pọn lé ẹ pọn ọlọ́run ọba lé o ẹ̀rọ ayé náà ló fi ṣe kókó gan kí wọ́n dá ẹni tí wọ́n jẹ́ ń tọ́jú àfàmọ̀ èyí sì gbọ́dọ̀ pọ́n ẹni tó bá jẹ́ àfàyàn lé ẹni kẹta anábì ní ìkọ̀rọ́mù rí sultani al-muqsiti bẹ́ẹ̀ náà ni àwọn aláṣẹ tọ́jú aláṣẹ tọ́jú ọba ìlú tó bá jẹ́ ọba tó ṣe kó ṣe dọ́gbadọ́gba tó mẹ́sìn tó ń ṣe àwọn ọ̀nà táwọn ń gbà ṣàpọ́nlé àbí àwọn ẹ̀tọ́ lẹ́rù kí gbogbo oríkùsù àbíká ní tó ń jẹ́ kókó ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìpín àfa ẹ̀tọ́ táfàfà àpọ́nlé náà ni oríkùsù rẹ̀ náà ni kókó rẹ̀ tó lára pé à ń fún àfa ní ẹ̀tọ́ rẹ̀ òun ni pé aláná rẹ̀ ló fi hìm ká má kọjá àlà lára wọn gbogbo àfa tó bá fẹ́ ròyìn wọ́n ròyìn rẹ̀ pé ó tó ànábì wọ́n ròyìn rẹ̀ pé ó jù ànábì lọ wọ́n ròyìn rẹ̀ pé ẹgbẹ́ lòun àtànábì wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ pé àwọn àwọn àrólé ànábì ní pé àwọn gangan báwọn yìí ṣe wà yìí bàbá ànábì máa wọn lárí yìí àà so òun gangan bá a ṣe ń wòye ànábì là ń wòye àà àṣejù ni yìí o àṣejù ni o pé àwọn àwọn tẹ́lẹ̀ yìí bá yọnu sí ọ ọlọ́wọ́n yọnu sí ọ tó bá bínú sí ọ ọlọ́wọ́n bínú sí ọ àṣejù nìyẹn o so má kọjá là lára ẹni tó bá ń jẹ́ àfa àṣejù ní ara àṣejù ni kí wọ́n máa ròyìn àfa ibi ẹni tí ẹni tí ò ní ẹni tí ò ẹni tí ò ní kú mọ́ ẹni tí ò ní kú mọ́ so àbí kí wọ́n máa ròyìn àfa ní ìròyìn tó ṣe kẹ́ mọ̀ pé àṣeyàn náà sì lélẹ́yìí ìyàn lélẹ́yìí tó àwọn ọlọ́kan bẹ táwọn yẹn máa ń pa kí tó máa pa ọlọ́kan máa àfàtì pé ó ń bá wa sẹ̀mí lásìkò yìí kí wá rí kí ọkọ̀ọ̀kọ̀ wá ní ẹ̀rí bí ọgbẹ́ tí ń dùn ọ̀hún ọgbẹ́ tó fi jagun bá dárì ni a ní àfàtì ń bẹ láyé lónìí a àbíjẹ́ ogun òní nì náà nì gbogbo eléyìí ìrọ̀ ní ìjẹba wípé ní àwọn àfà kan bẹ àfàyàn Buhari tí bá rìn lọ báyìí yóò sọ apá rẹ̀ yóò sọ apá rẹ̀ kọ́ nítorí tó bẹ lè tú apá rẹ̀ kalẹ̀ báyìí yóò kàn fò lọ ní bí ẹyẹ àwọn àti ìsìnkú màláìka ni ṣùgbúrú àwọn nǹkan báyìí àṣejù láńlá ni àṣejù ni kí wọn ní àwọn afáàkàn bẹ tó bá wù ọ sùn láyé wọn mọ tí ó ṣẹlẹ̀ sí ọ gbogbo sí ayé rẹ ni wọn mọ àròrò àṣejù ní jẹba wọn so tí wọn bá èèyàn gbọ́dọ̀ ara tí èèyàn mọ ẹ̀tọ́ àfààní pé má ṣàṣejù lára rẹ bákan náà wala tata'assab bima yaqulun má ṣe àṣà ẹ̀yà tiwantiwa kó mọ̀ sí tààṣùbù ní nǹkan bá sọ ìtumọ̀ tààṣùbù fún nǹkan bá sọ ni pé kò mọ̀ sọ pé gbogbo nǹkan bá sọ ìyẹn all right bí kọ́lá wí bí bá sọ pé kò bá Kùránì mu àbí nǹkan bá ṣe kò ní kò sí aburú sí ọ̀yà kíni àyìn ọlọ́run àwọn àfà tí wọ́n bá rí kíní kan lọ́dọ̀ wọn tán ṣe tí ó bá mu wọ́n lọ yára mọ́ kọ́lọ̀ yà mà bí káfọ́ zèzìnà kí wọ́n ní ẹ̀rọ à káfọ́ ọmọ dìmú bí olómi ń ta kí wọ́n ní ẹ̀rọ à ẹ máa ń sọ pé ọ̀rọ̀ àwọn afá kọjá bẹ́ẹ̀ o afá ń ba obìnrin lọ́wọ́ ń bo obìnrin lọ́wọ́ kí wọ́n ní à ẹ máa ń sọ pé tí wọ́n lé bábá ń lu jìbìtì kí wọ́n ní à eléyìí ọ̀rọ̀ àlefọ̀rọ̀ tí wọ́n wí tí wọ́n afá mutí kí wọ́n ní à ẹ má fi wọ́n wé wa bá ń tún ìtumọ̀ lé kẹ̀yìn ń ṣe tàá ṣubú fún wọn náà nìyẹn ní tó bá ṣe tí ò bá da kullun yukhadhu minhu wa yurad imam malik alayhi rahmatullah ó ní gbogbo ẹni tí ń jẹ́ ẹ̀dá láyé gbogbo ẹni tí ń jẹ́ ẹ̀dá tí ń jàfà a lè gba tó bá wí a sì lè sọ pé a gba tó bá sọ kí ni òjìká gba tó bá wí tó bá bá ní tí ànábì wa mu ǹjẹ́ kí ni òjìká takun tó bá sọ tó bá takun tí ànábì mú wa ولإلا صاحب هذا القبر وأشار إلى قبر النبي صلى الله عليه وسلم ونعرف النبي نكان náà ni tó bá sọ̀rọ̀ ẹ̀yà lè yìnrìn rẹ̀ wò tó ti wí tó bá ti wí ohun bó ṣe rí náà nìyẹn ọmọ yẹn tí kọ àìnil hawa in huwa illa wahyun yuha torípa nàbí òkè ń sọ̀rọ̀ ìfẹ́ ẹnu tọ́lọ́mbá ní kọ́ sọ náà ni ànábì sallallahu alaihi wasallam ni ó sọ alimamu Shawkani alayhi rahmatullah wọ́n ní wọlmùtà ẹ̀ṣì ń tẹ́ bá ti rí ẹni tó fẹ́ràn tiwantiwa nke dáfà ìbá ti sọ náà ni àfá ilé mi ń tẹ̀lé àfá ilé mi wà fún ní gangan kan tí ó mọ ṣe jẹ̀gbẹ̀ lérí àfá kan so ń tẹ́ bá rí ẹni yẹn ẹni wà ń ká ní bá sọ̀rọ̀ ó sọ̀ ṣe anfàbà sọ̀rọ̀ tó hú àmìyà kọ́nà tó wáyé kó bá lajúlẹ̀ tẹ́bá rẹ̀ tó pé kò ní ó ti wá níta àṣù fẹ́nìkan èmi ní mọ̀rìkàzí tí ó gbọ́n sí mọ̀rìkàzí bá ti dé ọ́dà bẹ́nìkan bá kọ̀ rẹ̀ tẹ̀lá yé tẹ́ bá ti mọ̀rìkàzí kò nígbà ilé làdàbí tẹ́nìkan bá kọ̀ rẹ̀ tẹ̀lá yé kò nígbà gbogbo tátàbí bá ti lọ́dà tààsùbù ní jẹ́ báwọn afọ́jú ní irú ẹni yẹn wàyín kánà ẹ̀nà bàṣọ̀rọ̀ tó kàyín kánà yára bí bá bí bá ń rí tó bá ṣe kí ní kan àbíkọ́ jẹ́ pé àgbà tó bá dọ́dọ̀ àwọn àfáà rẹ̀ náà ó tó wá sọ pé a ah, ń tó ṣe rí ọ̀dà náà tó wá gbọ́ àbíkọ́ jẹ́ pé ní tí ó sàmọ̀ gbogbo àtẹ́ bá rí tí bá ń jà báyìí ìjà tààṣùbù pé ibi táwa bè lọ́ǹgì sí ni náà ni ọmọ ìjà tó bá wà nílé iṣẹ́ tó bá wà ní aláìláìlọ́lá ṣe ti rí kí ní yẹn ó ti kọ́mọ̀ fáwọn fẹ́ wọn wà nǹkan ìjọba káwọn ọgbọ́n mẹ́ka sí ni bá ah, dàbí ni ó ìdígbà tí nìkan ní o níka ah gbọ́dọ̀ fẹ́ bẹ ilé yìí dáa ní o gbogbo àwọn àfẹ́ ìsìn láyé ọmọ níléyàn sí àtàwọn ṣùgbọ́n ní tí ẹ jìnnà sí tiwantiwa tí àwa rí àwa rí ibi táwa wa dá wà ní wọn náà ń pè ní yẹn ní kíhun ní ike titiwantiwa titiwantiwa kí àwọn àwọn àwọn àwọn àwọn ìbá àwọn lágbájá sí àbí àwọn àwọn àwọn ara wa rèé tó sáwọn ò fara mọ́ anabi sallallahu alaihi wasallam inú tánàbí ìjà lógun òun ni irú nǹkan bá wọn bẹ̀rẹ̀ níjọ́ kan anabi sallallahu alaihi wasallam ó wà ní madina ìjábá ṣe láàrin àwọn sọ̀hábà méjì ìkan jẹ́ ará mẹ́kà ìkan jẹ́ ará madina ìkan bá pariwo pé ya lal ansar gbẹ̀yà ansar ẹ̀yà ará madina ẹwà gbà mí o àwọn náà bá dìde sí ah ilé ìnàbá ni ya lal muhajirin ẹ mọ̀ bọ̀ ah gbàtí ànábì gbọ́ ọ̀rọ̀ yìí tí wọ́n padà kó ọ̀rọ̀ déwájú ànábì ànábì sallallahu alaihi wasallam ànábì ni ah ah ẹni ànábì ni irú eléyìí ẹni da'wal jahiliyya ìpèpè ìpèpè àìmọ̀kànlélẹ́ ìtẹ́ ń pè yìí fà iná mọ̀ntínà nẹ́bí ni ohun ní etí yàn wọn ni àwa ni kìnnìkan àwa ni mọ̀tàkì àwa ni àdàbí àwa ni zùmùrà àwa ní kíní kan gbogbo bẹ́ẹ̀ ti ń pẹ́lá yín káàkiri lóríṣiríṣiríṣiríṣi hùn so ìyẹn gbọ́dọ̀ báwọn ìbọn fún bẹ́ẹ̀ tó bá gbẹ́sìn ọlọ́run bá yé ń bá wọn ṣe láyéláyé rẹ̀ ń bá wọn ṣe mùsùlùmí ni ọ́ ńsúnmọ̀ ni ọ́ wọn bá láìfù rẹ̀ nìṣó so ń já fún bá láìfù rẹ̀ nìṣó anybody náà ní tiẹ̀ tó bá ti wà lérí òdodo anybody kì í ṣe tiẹ̀ tí ó bá ti sí lérí òdodo tó ti ń jẹ́ pé aha ìyẹn ń jẹ́ pé ẹni tí ọmọ ẹ̀tọ́ tí wọ́n máa ń fún àwọn àfa nìyẹn yóò kí ń ṣe tààṣìbù fún àfa kọ̀ọ̀kan tí wọ́n ní ẹni tó bá jẹ́ onímọ̀ tààṣìbù tó pé àfa kan náà sáà wọn kankan kan máa ń ní ọmọ kò bá ráìtì kò bá rọ́ǹgì ìní táwọn nù wà ó dúnú hu ánsì máa ìlà àkìsọ̀mà ìtì ẹnìyẹn ti di láti gbòdòdò kò ní lòdòdó gbọ́ bẹ́ẹ̀ ṣe rè wọn ní tó bá ti fẹ́ràn ọ̀tà ẹ̀sùn pẹ̀lú àfa ẹni pé èèyàn gbọ́dọ̀ máa ṣe irú nǹkan báyìí Islam kọ̀ so pé inú ẹ̀tọ́ tí èèyàn gbọ́dọ̀ tí èèyàn gbọ́dọ̀ ṣe ni pé má tán sáfà kankan lọ́dà àfa kan ni mo tán sí ìrẹ́ bí àwọn yẹn ṣe máa ń sọ òun so kò dáa so bákan náà ara ẹ̀tọ́ tí a máa fún àfa ni pé ìdá fọ́dọ̀rọ̀ ti zẹ́lẹ̀ tó ní àárín ní láyọ̀ kọ́lẹ̀dù àti ń tẹ̀lé afa yẹn afa bá ṣá ìṣe nìsín wọ́n fọ́lọ́ afa wọn ilé àṣẹ tó ṣe ó kílẹ̀ ìṣe pé àkíní yìí àǹtàfà yìí ṣe ọ̀dà wọn wà ní wọn náà fi máa ṣe lọ wọn ní kí ló dé kò ní torí pé afa báyìí ń ṣe é a ìyẹn fẹ́ sòfò nù náà làwọn afa ní mẹ́ni tábà ẹ̀zẹ́lẹ́tẹ̀lẹ́ olè náà hẹ́lẹ́k gbogbo ẹni tó wá ṣe pé mistake táwọn afa ṣe ibi táfa ti yẹ gẹ̀rẹ̀ lónìí wọ́n bá ní wọ́n mọ̀ wá tẹ̀lé lónìí wọ́n mọ̀ ló máa ṣe ẹni yẹn yóò padà wọn náà padà parun ni torí yẹ pápá àwọn òun ṣe mistake ní ọlọ́run sì ṣàforíjì fún òun tiẹ̀ ìgbà tí wọ́n bá wá ń tẹ̀lé afa bí rábà kan ó wúwa ìwà burúkú kan ìwọ náà wà ní ìwọ ọmọ tẹ̀lé afa bí òun ti padà rí aláìsí rẹ̀ ó ti padà wọ́pẹ́ àǹtí òun ṣe ṣe bí yí ọ̀dà o lọ́mọ fìríjì ní o wọ́n sì ń sọ pé àfa àṣírí ń jò ní àfa àṣírí ń jò ní láà tọ́lọ́ wọ́n ṣe bẹ́ẹ̀ so jìnnà tí gbogbo àwọn ìwà báyìí so ara ojúṣe tí èèyàn máa ń ṣe pẹ̀lú àfààní wọn ò ní tẹ̀lé kódà kó jẹ́ ọmọ kéwù rẹ̀ hmm. wọ́n dà gẹ́gẹ́ bí àwọn sufi àwọn sufi ni a máa ń sọ pé wà kó ń kà mẹ́yẹ tí wà látò dágbér so ó lójú onísufi tí sọ yìí tí ń sọ yìí ń lẹ́nu olóòrè adábọ̀ eh, Ibrahim Niyas oníwà kó ń kà mẹ́yẹ tí oníkórí bí òkú oníwà tó lóògùn rọ́bì yẹn يعني عليما ناصحا من لك نفسك ولا تدبر وكن كميت من لك نفسك gbéra rẹ lé lọ́wọ́ ó ní kọ wẹ́ nìkan tí ó jẹ́ àfa fún ọ tó bá ti wá gbéra rẹ tó bá ti ráfa yẹn tán kò dúró tí ọ̀rẹ́ báyìí ó ní wà kún kàmẹ́yì tí ń kó wá rí kó sọ̀rọ̀ rẹ dùn kú lọ́dọ̀ rẹ̀ bó lè bó lè yóò sì jẹ́ òkú lọ́dọ̀ ẹ̀dẹ́ ẹgbẹ́ yẹn. oníwàlá tó nàkíṣe wàlá ọ̀bàdà fàṣàdúrà yìí onímọ̀ takò kódà bó wá ṣe pò bá ń rí pé àìdá ni ń ṣe yìí káì èyí wọn dà kí ẹ bá rí ẹni tó ń jẹ́ àfa tó bá ṣàṣìṣe tó ọmọ tó lè kọ̀rẹ́tì àfa àkọ́kọ́ kàn mọ ọ̀nà tí ẹ máa ń gbà kọ̀rẹ́tì ẹni tó bá jẹ́ àfa ni kọjọ́ ọ̀nà ẹ̀kọ́ ọ̀nà pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọmọjọ ọ̀nà tún àṣírí ẹ hmm. máa fi ń kọ̀rẹ́tì àfa àfi tó bá jẹ́ pé àfa yẹn náà wá yapò kíì ó yàpò kí débi pé òun náà wá ń fi aburú yẹn hàn níta gbangba àbí ń sọ aburú yẹn níta gbangba láti fi bà tàwọn èèyàn jẹ́ láti fi sọ tàwọn èèyàn nù láti fi sọ àwọn èèyàn nù irú ṣe sí báyìí ọmọ tí wọ́n gbọ́dọ̀ dákẹ́ gbogbo ẹni tó bá ń jẹ́ ẹni tó náà gbọ́ nǹkan yẹn yé ó gbọ́dọ̀ dákẹ́ ṣàlàyé rẹ̀ pé ah, mistake ni nǹkan tí ẹni yìí ń ṣe yìí o àmọ́ o sì ní bù mọ́ bù mọ́ bù ó pè sákèésí ó ṣe káwọn èèyàn mọ̀ pé mistake ni irú eléyìí kò sí ọ̀nà tí ò lè gbà sí àfitúwájú pé ẹni yẹn òun náà gbé nǹkan yẹn síta gbangba tapin tí ń ṣe yẹn ó gbé sórí social media ẹni tó fẹ́ ṣàlàyé tiẹ̀ náà fún òun náà lè gbé tiẹ̀ náà social media so àmọ́ tàbí kí social media ni a kò níbi kò níbi ń da sí lábẹ́nú ẹlọ́dẹ báwọn náà lábẹ́nú kẹlọ́ lè sọ fún pẹ̀lẹ́pẹ̀lẹ́ so eléyìí ni ojúṣe tí a ti fún àfa ìyẹn fi àfa lẹ̀ pé máa nù lọ́ máa sọyàn nù lọ ìyẹn fàfa lẹ̀ bẹ́ẹ̀ tó ń fi àfàlẹ̀ bẹ́ẹ̀ tó lè ní ojúṣe ńláńlá tó yẹ kí àwọn mùsùlùmí ká kíyèsí ká máa ṣe bẹ́ẹ̀ fún àfà ká máa pa wọ́n tì ká máa pa wọ́n tì tó torí pé kí ni Abdullahi bin Mubarak alayhi rahmatullah ó ní haqqul aqil ó ní ṣe rí ẹ̀tọ́ ní tó bá jẹ́ onílàkàyè ní tó bá jẹ́ onílàkàyè yọ́ mọ̀ wípé an ìyẹn máa fi ọwọ́ yẹpẹrẹ èyí ni ẹnáwó yẹpẹrẹ sáwọn mẹ́ta kan mẹ́ta kan bẹ̀ gbọ́dọ̀ náwó yẹpẹrẹ sí wọn o so abúlẹ́bùn báraka alayhi rahmatullah ó ní al-ulama àkọ́kọ́ ni àwọn àfà èyí gbọ́dọ̀ mọ́ yẹpẹrẹ àfà wọ́n salatin àwọn aláṣẹ àwọn ọba èyí gbọ́dọ̀ mọ́ yẹpẹrẹ wọn wal ikhwan àtàwọn tẹ̀tẹ̀ jí ọmọ ẹni tí ẹjọ́ tẹ́jọ́ ń ṣe dáadáa papọ̀ nídìí ẹ̀sìn so mùsùlùmí tó rí torí pé ó mẹ́sìn ọlọ́run ọba lọ́wọ́ so wọ́n yẹ pẹ́lẹ́ rẹ̀ so wọ́n yẹ pẹ́lẹ́ rẹ̀ abúlẹ́gùn bẹ́rẹ̀ tó wá bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé wọ́n ní pé fẹ́yìnà mọ́ ni sàkọ́fà bílẹ̀ ìlẹ̀ máa zẹ́ abẹ́t àkẹrọ tó hù ẹni tó bá ń fi yẹpẹrẹ àfà tó fọwọ́ tẹ̀tẹ̀rẹ̀ mú àfà ẹ̀sìn alùkìyàmọ̀ ah, rẹ̀ níbi ń zabat akhiratuhu ifal kìyàmà ṣeré nù kò torí pé kí ni ìfọwọ́ yẹpẹrẹ mú àfẹ́sẹ̀ ni pé ò ní máa gbọ́ ohun tí bá ń sọ fún ọ ní ọ̀rọ̀ ẹ̀sìn tí ó ṣàǹfààní fún ọ lẹ́nu tó bá jẹ́ àfàgidi tó jẹ́ àfàgidi yìí fọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ wọn àfa súnà tí ó nídìí owó lọ́dọ̀ yín tí ò nídìí pé yóò gba owó lọ́dọ̀ yín tó nídìí pé ẹ wá ẹ wá dáwó mòlúdì ẹ wá dáwó kíní kan tó kó nǹkan sáà tiẹ̀ deliver mẹ́sẹ̀gì fún yín mẹ́sẹ̀gì ọlọ́run náà lọ́kàn tó yẹn tó bá ń fọ yẹpẹrẹ múru ẹnìyẹn tó ní ẹgbẹ́ dáhùn lóhùn àwọn oníkíníkan kíníkan àwọn alákatakítí wọn àwọn ìṣòkò tó wọ̀ tó lẹ̀ wọn àwọn tí kíníkan kíníkan tó ṣe pé àwọn sèlúdodo ń bẹ lọ́wọ́ wọn àyẹn dáràn nù yẹn dáràn nù káwọn onírúurú kíní yẹn ní ìdàgbàkan tó kú bọ̀ lẹ́yìn láwọn èèyàn sì máa ń san àwọn èèyàn ń san àwọn èèyàn ń san tó bá tiẹ̀ wú àwùjọ wa yìí ọ̀pọ̀ jù ọ̀pọ̀ jù tó ọ̀pọ̀ jù tó ah, ah, wọ́n pè wọn ni ẹ́ níwá ní kò dé sófí ó gbà yálà yá wọn níwá ní àmọ́ sí ìmúlúdì yóò gbà yálà yá wọn níwá ní káwọn áá ah, so wíwọ nǹkan báwọn ìfọwọ́ yẹpẹrẹ mú òdodo àti àwọn olódodo ni so ẹni tó wáyé ń serú nǹkan báwọn zẹ́ àbẹ́tì àkẹrọ tó wú àkíyàmọ̀ ọlọ ni ní tó bá tẹ̀lérò àwọn báwọn àkíyàmọ̀ rẹ̀ ọlọ so ibi tí mo fẹ́ lò náà nìyẹn wọ́n eh, ẹ̀yẹn ẹ̀jẹ̀ ń parí eh, eh, afárò Abdullahi ibn Mubarak yìí wọ́n ní wà mínísítà kẹfà bí sultan ẹni tó bá wà ń fa ọwọ́ yẹpẹrẹ tó fi mú aláṣẹ kọ̀ọ̀ká aláṣẹ lókun fọ́ gba ìdá aláṣẹ lójú ìdá àbẹ́ ti bì níyà ayé rẹ̀ fẹ́ tán ayé rẹ̀ fẹ́ tán lẹ́yìn pé yọ ká àbùkù ní ayé torí ìjọba ó mú un wà mínísítà bí ikhwan ẹni tí ó bá wá ń fọwọ́ yẹpẹrẹ mú àwọn ọmọ ìyá ọmọ ìyá rẹ̀ nínú ẹ̀sìn yóò yẹpẹrẹ wọn yóò yẹyẹ wọn yóò dìtẹ̀ rẹ̀ ṣé àbẹ́tùmọ̀rò àtùrù ọmọlúwàbí lọ lára rẹ̀ nìyẹn òní ó nítorí àwọn ọmọlúwàbí dà òun lójú ọmọlúwàbí torí àwọn ọmọ ìyá rẹ̀ tó ń yẹpẹrẹ yẹn ọmọ ìyá rẹ̀ tó ń parọ́ mọ́ ọmọ ìyá rẹ̀ tó ń dìtẹ̀ mọ́ kò lè rí ọsọmọlúwàbí lè rí ọsọmọlúwàbí so eléyìí ni abdullah ibn mubarak alayhi rahmatullah náà ni wọ́n sọ bákan náà ara ìtọ́ta fún àwọn àfáà ni pé ààyè máa jiyàn pẹ̀lú àwọn àfáà ẹ̀rí tí o bá gbọ́ tí àfáà kan sọ nǹkan kan tó jẹ́ àfáà ìsìn ààyè máa bá wọn jiyàn ike irọ́ ni irọ́ ni nítorí pé ò bá ti àgbọ̀ nǹkan yẹn rí ẹ̀hẹ́n ó wàá bí rè ẹ̀rí kẹ́dà kò kílẹ̀ rí nǹkan tẹ́ ẹ sọ yìí o náà ni afásúná ti máa ń fi àyè kalẹ̀ tán bá sọ̀rọ̀ tán tí ìwọ náà bí ẹbíìrì tí ó bá ronú lójú nínú ọ̀rọ̀ yìí so ìbéèrè ni máa ń ṣe clarification pé nǹkan yéèyàn àbí nǹkan ò yéèyàn so àwọn kọjá pé ìyàn agídí náà ni wọ́n mú pẹ̀lú àfà àkọ́dá o ìrìn òkú ní òkú kì í ṣe ẹ̀tọ́ tí ẹ̀ máa ń fún àfà. سباكنا كي أفاك قد يعني لا يمنعنك أو لا يمنعك تقصير العالم من استفادة بعلمه كي يقول لك أفاك أني أني كجي كجي كجي كجي kùjẹ kúrẹ́ tàà ń sọ yìí kó a ń bọ́ débi pé wà ní láyé ní tó gbọ́n kankan nínú wà sí rẹ̀ mọ́ pàtàkì jùlọ kùjẹ tó ṣe pé ní ṣe pẹ̀lú ìwà àfáà yẹn torí àfáà yẹn láhùn wọn fáwọn ti láhùn jùjọ sọ pé ìwà nu fáwọn ti ní àwọn ìgbéraga pé ìwà ni ìwà ni tó wọn kan tó ní ṣe pẹ̀lú taksir àìṣe ètò àìṣe ètò lára àfáà tó kí wọn ni àkọlà èmi ò ní sí àǹfààní kankan lára eléyìí o èmi ò ní kí olóde eléyìí mọ́ o tó ń torí pé orí ìwà rẹ̀ lóyún mọ́ lè bínú ẹ̀ máa lè bínú àfàmì yóò ní ìjọ rẹ ní lójú àfàmì yóò ní ìrègún so kí wá rí ìyẹn wà ní ah, àbá ẹni yìí so àmọ́ tó pé àwọn tó ń jẹ́ àkíyèsí àwọn àìṣe ètò yẹn àìṣe ètò ẹ̀sìn bá ní àìṣe ètò ẹ̀sìn bí kí wọ́n jẹ́ oníbídà káfọ́ máa ṣe bídà káfọ́ jẹ́ oníbídà bíbí àní pé kó fẹ́ràn àkáfọ̀ di aládàádálẹ̀ àbí kó mọ dìfẹ́ǹdì àdáadáalẹ̀ kó mọ dìfẹ́ǹdì kúfù kó mọ dìfẹ́ǹdì ṣíríkù kó mọ dìfẹ́ǹdì bídà káfọ̀ jáde bọ́ta kó ní alẹ́ dìfẹ́ǹdì mọ́wúlùdì fún yín ah, ipe owó àánú ẹ̀sìn nítànà bí ò ṣe táwọn sọ ábà ò ṣe gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn àìmọ̀ wọn ṣe mọ́mọ́ Málíkì ò ṣe kọ́ wá ní ìwọ́fọ̀ wọ́n lè sọ ó lè dìfẹ́ǹdì rẹ̀ irú àfa yẹn kì àfa tí yẹn máa ń jìnnà sí ni àmọ́ tó àgbẹ̀ kì í ṣe irú yẹn bóyá ìwà làfa kàn ní bóyá àfa láhùn ìyàfa yẹn ti láhùn jù tó àgbẹ̀ kéwù rẹ bá sàǹfààní gba kéwù lọ́dọ̀ rẹ̀ máa kéwù lọ́dọ̀ rẹ̀ tó yẹn òṣèǹ kankan àwọn olè ọ̀kàn ọ́ tó wọn náà máa lójú kòkòrò tó àfa nígbèrágà wọn náà máa wọn nítẹríba tó bá ti nítẹríba ó rí tọ́wọ́ nígbèrágà gbà so mọ́ kọ́ ìgbéraga yẹn lára rẹ̀ mọ́ kọ́ ahùn yẹn lára rẹ̀ mọ́ kọ́rọ̀ kàṣàkàṣà bí kò tó tẹ̀ nínú kó níjànú bí ọkàn débẹ̀ ní sọ̀rọ̀ sí ọ. ẹ̀wọ́n ní Imam Shafi alayhi rahmatullah nfẹ́ ká lọ púpọ̀ ní nítorí kára gbé àkọlù jẹ̀dẹ̀ àkọlù kọ̀ọ̀kan tí ń wọlé. naam aleykum salaam wa rahmatullah. alhamdulilah. amin. amin. naam ẹni ọ̀gbọ́n yín dáadáa mọ́ ò ẹ sọ̀rọ̀ jákè naam à ń gbọ́ yín naam ẹ ṣeun. àgbọ́dá ni ọ̀gbọ́ kíní dáadáa ò kíní ò clear tó òun yóò clear àbíkọ̀ láòdù ní ká pè ní. asalaamualeykum. maaleykum salaam wa rahmatulah wa barakatu. àbílẹ̀kẹ́ láti sábùkẹ́. naam ẹ káàbọ̀. ẹ̀rọ. naam. agbára programu yìí gẹ̀. jazakumullah khairan. aleko kọ́mbẹ̀ gẹ̀. naam. ọlọ́jà gbẹ́ ọ̀rọ̀ yìí. ọlọ́wà gbẹ́dọ̀ àlejò ìbàdàn ọlọ́jà gbẹ́ fún ọ. amina àtẹ̀yìn náà jazakumullah khairan. barakallahu fikum. naam gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí à ń bá lọ so akẹ́kọ̀ọ́ ló ń rìn wọlé. Aleykum salaam wa rahmatulah. Aleykum kọ́ púpọ̀ nínú ètò yìí. Ìjákùnlá kara. Ọlọ́run lè fún kara nínú rẹ̀. Aleykum kọ́ kájínà síbi díà kó ṣòro. Aleykum kọ́ gan. Ní ṣe ń gba ọlọ́run pẹ̀lú ẹ̀lẹ́ kan rẹ̀. Àmì ṣe. Nam. aleykum salaam. bẹ́ẹ̀rẹ̀ tèmi nípa àsìkò tá a wà yí báyìí nípa ṣẹlẹ láti lè kọjú lè lára káàkiri káàkiri yìí. ọ á ẹsẹ̀wọ̀n. á ẹsẹ̀wọ̀n ọlọ́ba sàn pẹ̀lú ìbéèrè yìí ṣe hàn ní òní ni àwẹ̀ di 20, àbí láwẹ̀ di twenty so ó mì pé àwọn èèyàn wọn bẹ̀rẹ̀ òní ni òru twenty one òru twenty one so ànábì ní ká máa wá. Lailatul Qadr láti ìbẹ̀rẹ̀ bí irú òní orí òní so ẹ̀dá kan sí kápẹ́ àkíyèsí àwọn mùsùlùmí gbogbo tí bá ń ṣe ayẹyẹ fún Lailatul Qadr kìí ṣe Islam ní í ṣe o wàláhì ń ṣe ìfẹ́ inú ara rẹ̀ ni ń ṣe àdáadáalẹ̀ ara rẹ̀ ni kò sáyẹyẹ nkàlùkù kó wà nílé rẹ̀ sáà pé nọ́ọ̀sìlà lẹ́ bá ń ṣe nínú mọ́sálásí yín gẹ́gẹ́ bí wọ́n ṣe tarawih tẹ̀tẹ́lẹ̀ kẹ̀ ṣe tó bá ti wà nílé rẹ̀ lọ́fẹ́ pé Qur'an ẹ̀ pé Qur'an kìyàmù Ramadan ẹ̀ ṣe so kẹsàn àtikárò àmọ́pẹ́ ń kó jọ ẹ̀wá lẹ̀ ń ṣe ayẹyẹ lílẹ́pẹ̀lú kọ́dírì àdáadáalẹ̀ ni ẹ̀yin mùsùlùmí gbogbo àfà tó bá ti gbérù ẹ̀ kalẹ̀ ẹ má lọ ẹ má lọ so kọ́lọ̀ ń kó ṣàánú inú ilé yín kúńkálukọ́ wà bí mọ́ṣáláṣí tẹ́ ẹ ti ṣe náà fílà kúńkálukú ti padà sílé rẹ̀ naam naam wàlékún sàlám. ẹ̀kúrọ̀lẹ́ sá. naam ẹ̀kúrọ̀lẹ́ náà mẹ́ṣẹ́wọ̀n so ọjọ́ ti lọ gan-an so bóyá tó bá tún di ní ọ̀la àdíkẹ́ pè mí sí ẹ̀yìn ètò àwọn tí tún ní ìbéèrè àbí àkíyèsí so zero eight one zero three three five one five four nine so abdulfatah sọ̀rọ̀ nínú dágbére pé subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.